àtúndì ọ̀dà. àti rè ẹ̀rọ báwo. mi ò ti fẹ́ mọ́ ẹ̀ ọ̀gá. yà kílẹ̀ bá bọ̀. a nǹkan tá a bá bọ̀ ò dá rárá láàrin èmi àti yíyan gbọdọ̀ rárú mọ́tò yẹn rárá dání bẹ́ẹ̀ ọba rà á atapa lọ́tọ̀ atẹsẹ̀ lọ́tọ̀ atamu lọ́tọ̀ ó máa gbé ta ni ó máa gbé ta ni pàǹtí ni rádaràda ló ní ká lọ wò ká lọ rà. Ah, ah. ṣé bó ní mọ́tò yẹn dáa. mọ́tò yẹn ṣà ṣe máa gbọ́ torí mo ti wò náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ ọlá pé catalyst wọ́n sì láwọn ọ̀dà padà bẹ́ẹ̀. ǹtí ah. rárá àwọn kìíní yẹn gan sísí ló wá. lẹ́nu oṣù sọ́ọ̀ ṣe catalyst nìkan ló ń ṣe ṣe catalyst nìkan ló ń ṣe mọ́tò yẹn ń ìlú ó jọ̀wọ́ yìí. àwọn wa ju méjèèjì ọ̀dà bọ̀ wọ́n ti àṣù mi pa àwọn òsè fún. ṣẹ́ńgọ. sálẹ́sẹ̀ ti já wọn ó gbé yun padà tí wọ́n ní kí ààrẹ ọ̀dà ṣùgbọ́n sẹ́mi pé èmi ní wà èmi mọ bí mi ò ṣe àǹdù gbogbo. ṣẹ́ńgọ rọ. èmi ò wá ara wọn kíni yẹn tẹ́lẹ̀ yẹn bá ti pé bí ọdún kan ti wàá sáà di. gbẹnu ẹ dákẹ́ nu. mo ló pàkíyèsí. mo ní kó gbẹnu ẹ dákẹ́. ṣé o ní kó lọ ra scrap fún mi ni mo béèrè ni. àwọn tó bá yà wá ní wọ air driver air driver air driver tí ò mọ̀ ẹ̀tọ́ ṣé bó bu òun wípé ó ń pọnjú ó ń kan ní ó ń lo crayon ni ìwọ tó jẹ́ dáfà ló mọ́ṣẹ́ ìṣe yìí o taba ní kinní kan wà ní kinní kan ṣẹlẹ̀ dẹ̀ ń pàkó ṣé o mọ́ṣẹ́ ìṣe ni wọ́n á ṣe èjì catalyst wọ́n á ṣe èjì ọwọ́ wọ́n á ṣe èjì kinní ṣé èèyàn ra mọ́tò bẹ́ẹ̀ ni. àwọn Toyota ni. jẹ́ gbọ́dọ̀. nonsense ọpẹ́lọpẹ́ ń sìn àbálọkọ lé eh, ẹ̀rọ ọlọ́gì ni. ó ń ṣe bíi tí mo wà láyé láyé mi ò ní gbà. ó ṣe jàre. wọ́n sà wo sisi mo fẹ́ kó fojú síta bá mi wá mọ́tò tó bá dáa tá a máa lò pẹ́pẹ́pẹ́pẹ́ tá a máa lò gbogbogbò nínú iṣẹ́ o ti gbọ́. bó ṣe bọ́lá ẹ̀ máa fi ṣiṣẹ́ ṣe. ọ̀gá kí wàá ní sẹ́ẹ̀ mi kí ni mo gbà nù. nígbà tó wúlò oríṣẹ́ náà ló ṣe dáadáa yìí what are you talking about. ṣe má dá lóhùn ẹ má dá lóhùn bóyá bàbá ara mọ́tò tó make sense láyé kó lọ sọ́dọ̀ unique ni unique motors ló ń ta mọ́tò tó make sense ẹ má dá lóhùn. kí ló dé tí wà náà lọ sí unique yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ ti àkọsán duty mi sọ́dọ̀ ẹlòmíì bí èèyàn ti dandan ní lọ́dọ̀ unique náà àwọn tí ó unique náà máa ń lọ́kọ̀ ó kàn jẹ́ pé àwọn kan kéékèèké lè yọ ẹsẹ̀ gbà máa jó. bẹ́ẹ̀ni sọ́run o lè ra mọ́tò mẹ́ kò túnṣe láyé láyé. kò possible kò possible lóòótọ́ tiẹ̀ ni mi tiẹ̀ rántí yẹn ara tá a ń sọ nìyẹn gbogbo tó ń jí wa sí tó ń jí wa sí. ọ̀nà ọ̀dọ̀ àwọn unique jìnnà ọ̀nà ọ̀dọ̀ aláàdì lọ. ṣé mo complain fún ẹ kó jìnnà ni kò dé jìnnà. ọ̀rẹ́ dà sọ̀hún. ṣùgbọ́n ẹ máa lọ. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá. wá bí ìwọ kọ́ ló ń pè ní. wọ́n kàn sí mọ̀ wọ́n ti mẹ̀sẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ní ìṣẹ̀lẹ̀ sí mi ní ilé ṣe ń hmm? ń jí ẹ ṣé epo twenty thousand kọ́ ló rà ni ah, epo èlò ló rà. a ó sì o twenty thousand lẹ fún ọ wọ́n rẹ̀ po ten thousand ọ̀rá kóòkì two fifty fún mi ọ̀fi bribe mi ebi ìmú kóòkì ní two fifty plus ten thousand di ten thousand two fifty ẹni ṣe di nine thousand seven fifty lọ́wọ́ wọn ẹ kó lẹ̀. <laughs> ọlọ́run ni ọ̀tẹ̀lẹ̀ mi ò tọ́ ni yín tiẹ̀ ìfọkàn sí i òkè lẹ́ẹ̀kan yẹn epo tánú kí ní táǹkì ọba yìí tó kù ní ẹ̀ta fún mi ń re. èlò ni nine thousand. ní orí mo lélẹ̀ mo ti dàpọ̀ mọ́ tẹ́lẹ̀ nine thousand seven fifty ni gbogbo iye tí mo ń pè. ọ̀gá màmá yín kà á lẹ́yìn tàbí kó lè kó sáwọn lọ sọ́dọ̀ rẹ̀ wọn náà. kò pé eight five nílé yìí. 8 ok àbúyá ọ̀rẹ́ mi ta lọ́dọ̀ rẹ̀ tó níwọ̀n lọ́mọ sí makeup fún ìyàwó sórí kò tí yíò fọ́lò yíò fọ́lò owó yíò ṣẹ̀kù yìí ah, núrù mo rí ẹtán mo rí ẹtán ní gidigidi gan o ti gbọ́ kó o lọ fún accountant mo ní change ní o ra epo twenty thousand. ọ̀gá ó ti dogun báyìí ó ti di royal rumble accountant ọ̀sán rẹ̀ pé oh, mo kó ṣéǹjì wá o. bẹ́ẹ̀ni accountant á sign ṣé wọn understand nísìn lórí tata dé yìí bí àṣẹ ẹnìkan tó bá ti rọṣẹ tó máa fi fọ mọ́tò wàá sáìn fún. fantastic. tó bá ti pọnmi pàápàá wàá sáìn fún tó bá ti ra rack tó fi fọ mọ́tò wàá sáìn fún. gbogbo nǹkan ló ní purpose àti rẹ́kọ̀dì olóbìnrin lọ́wọ́ ṣe yọ. inú òrùn burúkú mo ra kóòkì fún ọkọ òfin rẹ gbẹ torí tánàdí tó ṣe mọnàfíkì tó ṣe o mú ọtọjú rẹ bá pọkẹ sẹmi gan mu kóòkì. ìjọ ò ra kóòkì fún rẹ ṣe ti rí ó fi bribe mi ni. kò dàbí kó yé wọ. gbogbo nǹkan tó yẹ kí ẹ̀yin tó bá ń lè iṣẹ́ yìí máa òun lòún gbéṣe yìí o àbí afáìmọ̀ afáàmọ kó má jẹ pé òun ni máa fi ṣe general manager yín gbẹ̀yìn. kí lẹ pé general manager ayé yín ti bàjẹ́ ẹ wò ó hmm, ẹ jẹ́ ń dákẹ́ níbẹ̀ yẹn náà eh. kódà ẹjẹ́ a máa rántí ọjọ́ gbèdé àlùkè àmọ́ òtúkà àbásáré jẹ́ òǹkó ìwúrẹ́ òǹkó dàlí ajá tó awé tán tó wọ kí tó lórí burúkú ṣé òǹkó tó lò wá fọ́gàrẹ́ àbí ọ̀fẹ́ máa bá ṣé wájú mi ló ti sọ gbogbo eléyìí. I I was lost. ẹ máa mú tí ń jáde sáré máa sùn lọ́dọ̀ àwọn àtàntì kó lè dówó yẹn padà. ẹ ah, sì débẹ̀. èmi kọ́ mọ́ ọkọ̀ wọlé ni yà á lọ. kò sí wàhálà ọ̀gá màá fi dìgbà tèṣe lọ́dọ̀ àkàntàntì. kò sí wàhálà kò sí. ọ̀gá nǹkan tí ń ṣẹlẹ̀ nínú iléeṣẹ́ yìí ọ̀dà tó lórí iléeṣẹ́ bá ti broke ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ń jí o. ṣé mo sọ fún ẹ pé mo broke ni n tí mi ò kì í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó dẹ̀ da ká máa ṣe máa introduce ẹ̀ ká máa ṣe wọ́n máa gba change tí n bá fẹ́ fún ẹ máa fún ẹ tí n bá dẹ̀ ní fún ẹ máa kó nǹkan mi sápò simple. ọ̀gá wa ṣàká lélẹ̀ dáwà náà fi ń ráyè jẹun. ṣàká kọ kásùmù ni jọ gbé kí ni kókó kókó rẹ kókó. ẹrù mi lélẹ́yìí o. kí ló wí. ah kọ́ńtàfìtì lélẹ̀ ẹrù mi ni. àtòun àti ẹni kò dá padà fún. táàbì sẹ́fídẹ́sì rẹ ọmọ mu wa ah. ọpẹ́lọpẹ́ ìsinsin Ọlọ́run aṣọ mi. Àṣàkẹ́ etí ẹ mélòó méjì. Ah, ah, wo bí tí mo mú ẹ wá yìí má bàbẹ̀ jẹ́ fún mi o mo bẹ̀ ẹ́ ni má bàbẹ̀ jẹ́ fún mi mo ṣàánú ẹ ni mo ṣe mú ẹ wá bíbá yé mi nìkan lọ́gbà ṣiṣẹ́ o mo kọ̀ ṣàánú ẹ gbó dáa o bí a ṣe ń jẹ́ ọmọ dáadáa dẹ̀ níwọ́n náà sí mi nígbà ìṣòro ó yá máa bọ̀ kájọ máa mánéjì bí wọn bá nǹkan tó bá rí màmá fún ẹlẹ́gùn bẹ́ẹ̀ jọ tó yọ lọ́hùn kò wá ṣe pé bí tó wà wáyọ á máa ṣe tó tó tó wà máa sọ̀rọ̀ káàkiri mi ò fẹ́ o ó máa dìjà láàrin wa ṣé o ti gbọ́ ọ̀kan tí mo sọ fún ẹ ibi tí bá fi yọ ẹ sí òun ni kò jẹ́ kó ṣòyìn sí o. ọ̀gá kú ti gbọ́ ohun tẹ́ ẹ sọ àmọ́ ọ̀rọ̀ wa bí ságúnbúgò ni. ìtumọ̀. èmi ló yẹ kí n mọ sọ gbogbo advice tẹ́ ń sọ èmi ló yẹ kí n mọ sọ fún yín. ọ̀gá ah. ẹ̀yin lẹ́nu yín ò ń do síbì kan ẹ̀yin lẹ́ máa ń fẹnu túlẹ̀ ẹ rántí ìgbà wà ní spa ẹ̀mẹ́gbẹ́yìn lẹ fẹnu túbẹ̀ ó sì ṣe ní kí sànà bẹ́ẹ̀ ṣe máa ń fẹnu tú gbogbo ibi tá a bá ti dénú. orí ò dáa orí ò dáa ẹ̀jẹ̀ títà sí ẹ lọ́pọlọ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ tó ń tú gbogbo ibi tá a lọ yẹn jọ ṣe mo parọ́ ni. ẹ parọ́. èyí ò lè rí òótọ́ ọ̀rọ̀ kí n máa sọ ó dẹ̀mọ̀ yẹn ah. kí wàá ní wàhálà ẹ̀. Ah, ọ̀gá. wọ́n gbébọn mẹ́wàá sí mi lórí báyìí tí bá rí òótọ́ ọ̀rọ̀ máa sọ tó bá wọn kọ́ ni ah. tó bá wọn kọ́ pa mí màá mọ̀ fún mo kú lórí òótọ́ ni. ọ̀gá tó bá ti wá ilẹ̀kùn. ibi tá a gbà lọ. wọ́n máa lé wa lọ. wọ́n máa lé wa lọ ni pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ mọ̀ ń sọ tẹ́ ń dákẹ́ tẹ́ ń jẹnu yín rọ̀yún wọ́n lé a lọ ni. láyéláyé wọn lè lé wa ṣọlẹ́ ìrìn àtẹ́tún ní iléeṣẹ́ yìí àjọlẹ̀pọ̀ ni ọlọ́run wọn lè lé wa láyé láyéláyé gbàdẹ́ẹ̀. kí ah, ah, ah, ni ẹ má fẹ́ fún kiri ni kí lẹ́ dé. ìjọ torí ọlọ́run jẹ́ kí n má sọ̀rọ̀ olóòṣè lọ́wọ́ pásà kó àfi dèmí lẹ́nu ó ní kí n má sọ̀rọ̀ ó jọ torí ọlọ́run bó ṣe jó ṣiṣẹ́ lèmi náà jó ṣiṣẹ́. o rẹ o rẹ ń wo ọgá ẹ ó kù díẹ̀ kan wọjà anyway uh, eh, Mrs. Williams ṣe o rántí pé ní program wọn. ẹ mọ mọ ìràwọ̀ la gbà. very good so wọn ní kí n jọ kí n bẹ pé kò ṣe sùúrù fáwọn also uh, today I guess is uh, Adunia Day. Adunia Day kí ló ṣe é mo fọ́ ọmọ yẹn actress ọmọ yẹn fine ó sì beautiful Oh, sexy Oh, intelligent Oh, love ọmọ yẹn gbogbo mi tó bá wà. jọ̀wọ́n ṣé tí o lè ṣe wá nara ẹ báyìí wọ́n bá nara ẹ kú tó bá kú gan wọn lájẹ láyé tí wọ́n tàǹtì ẹ̀dá wọn fi kú wọn lè mọ̀ kó wà lájẹ. kí ló ń ṣe kí ló ń bí ẹnu olófò ni wọ ah. olófò ni ẹ ológo lọmọ yẹn olófò tó bínú olófò lọ́bínú ológo adé orí ọ̀kẹ́ ìwọ ni wàásù kọrin fún celebrity lọ́mọ yẹn ẹ ní celebrity ràn yín kó dùn ẹ nìyẹn. anyway mo fẹ́ máa lọ. ó ní lọ. wọ́n kí n tó lọ mo fẹ́ sọ pé tí ìkà yẹn bá kàn mí ọjọ́ ìjọkíjọ́ ọjọ́ wẹ́ẹ̀ bá kàn mí ní ọ́fíìsì yìí kó bá sáàkì tàbí kán sáàkì wọ one of the two mo ti jíṣẹ́ tó ní kí n wá jẹ fún ẹ. ṣé ní bó ṣe wà yẹn ó máa ń bínú àwọn èèyàn ni nígbà tí mo ti kọ́kọ́ débi báyìí ó fún mi látítìdù bíi wèrè àtìgbà yẹn mo mú sọ́wọ́ ni àṣírí ẹ̀dẹ̀ wà lọ́wọ́ mi máa tún ní iléeṣẹ́ yìí wọ́n lé ọlọ́run mo mí nìyẹn mi ní padà lẹ́yìn ẹ̀ bó ṣe wà yẹn. ọ̀gá hmm? ẹ sáà mọ́ gbàgbé ilẹ̀kùn tí mo fi hàn yín. pé wọ́n máa lé wa lọ wọ́n lè lé wa jọ. Ah, ah. I don't know why this way these poor people game like this. Then you know yes, person they know. I dey come na this uh, yeye club. How am I go open the door, Joe? Wetin be your condition? in your office you there na your office be this. Ah! Come ah. for you, you you, you, you dey miss. No, no, no, no, let me vex for you o. Come, come in o. Oh. <clears throat> Don't scatter your cow. Go back, go back. Ma you wait, wait, wait, wait. Wait, wait, wait, small, small. Don't scatter the gate. check. Tell God not to pay that much. I just drive at this place. punish everybody. You fine for real life password with the watch inside movie. Thank you. You are fine, beautiful. <laughs> Thank you. Uh, sorry, excuse me. Do you have someone who can report this call? Yes, we got driver. <laughs> yeah, yeah. Look at how you are fine. Very beautiful. In fact, your color is, is blushing. it's shining to the sky. Thank you. um, sir, excuse me, can you park my car for me? Ah, uh -huh. sure, I can. Here, and then also, please wash this car. Here. International driver. Adamu, we don't wash car. You don't wash a car? Anyways, wash the car and make sure that you take care of this car. This is my precious baby, okay? Aww. No scratches, no dents, nothing. By the time I'm done, I want to come out and meet it sparkling clean. You got that? Excuse you. Excuse you. Don't touch my car. If you try that one more time, I will be so livid with you. Please wash my car, clean it, and have it ready by the time I'm done. Here. Islander. Excuse you. This car is worth more than your salary for 10 years. Here. sọ ìyá wèrè. nínú àwọn kan tá a máa sọnù kọ́kọ́ mọ́ máa pósí sálárì èèyàn sójú bọ́ọ̀dù nítorí fásí fínísì inú náà kúrò eléyìí torí bí èsùn ìkọ́ máa sọ̀rọ̀ sí yàn ó rí bí nǹkan tí wọ́n laminate kí ni gbogbo rádà rádà. nǹkan mi sẹ́yìn kò drive the car ló kò drive am drive the car enter make you go wash lorúkọ mi asamarege wọn mi. si si si si si si Bàbá lọ́wọ́ idán si si si si bulldozer tó ń wọlé si si oh. satellite ni everywhere you go Asama reggae.